alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala rasuli ilmujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún aṣíwájú wa ànábì wa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún ànábì wa níjókòó tòní lágbára ọlọ́run ba ohun tí a fi máa dára wa lẹ́kọ̀ọ́ ó ní àkọlé kan tí a pè ní asbaabu lil inhiraf ladal awlad àwọn tí máa ń fa táwọn ọmọ tí a fi máa ń ya kàràǹgbájá tí a fi ń ya bòóràn tí a fi ń ya aláìgbọràn tí a fi ń da igi wọ́rọ́kọ́ àwò àrò da ọbẹ̀ ẹ̀ láàrin àwùjọ níjókòó ní lágbára ọlọ́wọ́n ọba à ń láti mọ àwọn nǹkan wo ni máa ń fà tó máa fi ń ya ìyàkúyà kí ni ntaafi tán ìṣòro yìí kó tó di pé yóò ṣe délẹ̀ ọ̀nà wo làá gbà tá a fi dènà rẹ̀ eléyìí jẹ́ ti a máa gbéyàwó. ìṣàkọlé kan nípa àwọn ọmọ ó jẹ́ ń tó ṣe pàtàkì púpọ̀ fún òbí àti alágbàtọ́ láti jẹ́ ń tó ṣe pé yóò ṣe àkọlé kan nípa ọmọ ètí a ní kí ó máa ṣe ìtọ́jú rẹ̀. àwọn ànábì ọlọ́run aleyhimu salatu wa salam wọ́n jẹ́ tí wọ́n gbọ́ àárín yìí púpọ̀ débi wípé wọ́n á máa níbẹ̀ lọ́rùn lórí ara wọn àti lórí ọmọ wọn báwo ni kò sí ní ya ìyàkúyà àwọn Yorùbá bọ̀ wọ́n ní atẹ́gùn tí ń dààmú ológi ni kélélùbọ́ kọyà mọ́jáfẹ́ra ẹjẹ́ á gbọ́ nípa àwọn ànẹ́bí Ọlọ́run ànẹ́bí Ibrahim aleyhisalatu wasalam àti ànábì Zakaria, ọlọ́run bá ń sọ nípa ànábì Ibrahim ètò jẹ́ ààyò ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé ó pẹ́ kí bàbá yìí kó tó di pé yóò bí ọmọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àdúrà àti fi máa ń béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run ni pé Rabbi habli mina salihin ọlọ́run ọba tami lọ́rẹ ọmọ ọmọ alálùbáríkà ọmọ tá a fi tọrọ mọ ọmọ dáadáa ọlọ́run ò wá fi tami wá jogún rẹ̀ fún mi anabi ọlọ́run anabi Ibrahim aleyhi salatu wa salam lára àwọn olólè azmi márààrún nínú àyà mi ọlọ́run tún sọ nípa anabi Ibrahim pé wàjúnúbùnì wàbàníyà àná àbúdàlẹ̀ àsùnàm dẹ́kun ọlọ́run àti mí ni àtàwọn ọmọ mi ni ọlọ́run gbé àjìnà sí ẹbọ ṣíṣe má ṣe lọ́kàn lára àwọn tó ṣe wípé wọ́n máa bọ òrìṣà ọlọ́run gbé mi jìnnà sí ṣùgbọ́n àwọn máa mi jìnnà sí ìwà yìí tabatun wo anabi ọlọ́run mi anabi Zakaria, nínú suratu Ali Imran ọlọ́run sọ nípa rẹ̀ pé anabi Zakariya òní Rabbi habli min ladunka dhurriyatan tayyiba ọlọ́run ọba o wá ta mí lọ́rẹ ọmọ dáadáa ọmọ tí ó ní àlùbáríkà ọmọ rẹ̀ òní kò bùnmi bí èrè ọlọ́run bá tó bá ṣe pé báwọn ànábì ọlọ́run wọ́n máa ń ṣe àdúrà lórí káwọn ọmọ wọn kí wọ́n yàn án rí a jẹ́ pé èmi àti ẹ àwa ń kọ́ àwa tó ṣe pé a jìnnà púpọ̀ sí àwọn ànábì ọlọ́run tí a jẹ́ ẹni rẹ ẹni pàtàkì tọ́lọ́mọba tó sà wọ́n lẹ́ṣà yìí àwùjọ èyí tá a wà nínú rẹ̀ yìí ó ti ẹ̀ ń sọ fẹ́ni kọ̀ọ̀kan wá wípé àfikún lórí kó dorí rẹ̀ mú ni ká wá bó o lá ṣe gbìyànjú bó o lá ṣe sáyan irú làkàkà wo òun láàní lórí àwọn ọmọ wa tí wọn fi ní ya ìyàkúyà ní pàtàkì jùlọ àwùjọ yìí tá a wà nínú rẹ̀ yìí mujtama'un afimun àwùjọ tó jẹ́ pé òórùn àwùjọ èyí tó ṣe pé àwùjọ ẹ̀ṣẹ̀ pátá ó àwùjọ náà ò ní ṣe. àwa tá a jẹ́ gẹ́gẹ́ bíi mọ̀rọ́bì àwa tá à ń gba ọmọ ọlọ́mọ tá à ń gba àárẹ̀ tá à ń gba àtọ́jú àbírẹ̀ bàbá àtìyá ó yẹ ká mọ ohun tí máa ń fà á tọ́pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n fi ń ya kàràǹjàngbọ́n láàrin àwùjọ tá a bá mọ̀ tán kí lọ́nà àbáyọ bó o láṣẹ dènà rẹ̀ ó yẹ kémi àti yín ká nímọ̀ nípa eléyìí torí pé èyíkéyìí nínú òbí àti alágbàtọ́ tọ́bẹ̀ láti mọ ohun tí máa ń fa kọ́mọ ya ìyàkúyà láàrin àwùjọ irú òbí bẹ́ẹ̀ àfàìmọ̀ káwọn ọmọ rẹ̀ ká má ya ìyàkúyà mọ́ lọ́wọ́. ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní àrọ́fùtù sáró lè sáré mo máa burú kì í ṣe pé mo fẹ́ ṣe àbúrú kọ́ o ṣùgbọ́n kí n lè bá a jìnnà sí ìdí nìyí tí mo fi mọ àbúrú tó wá rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́nìkọ̀ọ̀kan náà ká gbìyànjú ká mọ kí ni ti ń fa kọ́mọ ya kanran gbọ́nján láàrin àwùjọ. àwọn tàríbàwíyọ̀n àwọn educationist oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n kà kalẹ̀ lẹ́yìn tó ṣe pé ó lè fa kọ́mọ kọ́ ya ìyàkúyà láàrin àwùjọ. nǹkan àkọ́kọ́ ó ní àdúà alàlùwáládì ìmọ̀ ṣépè lọ́mọ ẹni lórí ìmọ̀ gbọ́mọ ẹni ṣépè eléyìí máa fà á kọ́mọkọ́ya ìyàkúyà. ṣẹ̀ríà Islam wọ́n kọ̀ fún ni ọkọ̀ fún ni láti máa gbé ọmọ ṣépè òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ làán ẹni tí ó máa gbéyàn ṣépè yálà ara rẹ̀ ni àbáwọn ọmọ àwọn òbí kan bẹ tó ṣe pé nas'alullaha lana wa lahumul afiya kọ́lọ̀n kókó àwọ̀ àti wọn kókó ayọ̀ nídàjí kùtùkùtù báyìí tó bá jí ọmọ rẹ̀ pé kó dìde lórí ẹni èpè òní yóò fi síwájú olórí burúkú nílẹ̀ ọmọ àlè ó lò sí ọmọ bú ntọ́pọ̀lọpọ̀ bí n ti fi ń síde fọ́mọ rẹ̀ lówùúrọ̀ òǹlélẹ́ yìí ẹ dákun àwọn gbólóhùn yìí gbólóhùn tí ò dáa ni àdúà ńlá máa ṣe fọ́mọ ẹni báyìí òwú kọ́mọ rẹ kó sì léwu kó ṣe le tó ìwọ máa ṣàdúà máa bẹ lọ́run níbi ìbáwí máa sọ fún pé aslahaka Allah ọlọ́run bá ń tún ọ ṣe ìwọ ọmọ alálùbáríkà yìí ìwọ tó sórí rẹ yìí ìwọ tó ṣe pé mi àti àjọ wà lùjánná a ló sì ń ṣe báyìí ọlọ́run jọ lálùbáríkà ó sórí rẹ nítorí kọ́ máa jáde lẹ́nu òbí sọ́mọ ní kìsìpọ̀ ọmọ wa gbé ọmọ rẹ ọmọ wa gbèsè pé ọ̀pọ̀lọpọ̀ òbí ńlọ́bàtà yí ọmọ rẹ̀ jẹ́ látàrí èpè látàrí àìlè kọ́ ẹnu ara rẹ̀ níjànú ńlọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ òbí tó fi bàtà yí ọmọ rẹ̀ jẹ́ ńgbọ̀ bá déwájú àwọn aláàfáà twenty naira ètò ti gbó bí ètí á gbà lẹ́nu ẹran ètò ti já kutukutu yóò wá kó bùkátà bíi ogún yóò kó lé lórí ẹ dákun sẹ́rí ìtọ́jà jù ọmọ mi ni bí àpáàrà ló ṣe lé ọmọ bú ni kọ́nà bá ń tún ṣe nítorí ti yẹ kó o ṣe síwájú nílẹ̀ yìí a kì í gbọ́ màá ṣépè ìkànnì àwọn àáfàá wa àgbà wọn ni arábìnrin kan ọjà tí máa ń gbọ́ ọmọ rẹ̀ sípè lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n da lẹ́kùn kò mọ̀ gbọ́ ọ nígbà òdìjọ́ kan gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ọ̀ ń bọ́ ọmọ rẹ̀ wí èpè ragudu ragudu ńlọ́filẹ̀ ò ní sóríire alálùbáríkà ẹnìkan bá sàmì lẹ́kùn lọ́nà ta ìgbà tí ó débẹ̀ wọn ò bẹ́ni tí tọ́ sàmì mọ́ wọn láti àsìkò gbà náà tí èdè àsìkò tá a wà nù rẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn lọ́mọ bí ọba yáàrí lọ́la ńlọ́sẹ́kù yẹn ni wípé lára ti máa ń fà á tọ́mọ fi máa ń ya ìyàkuyà láàrin àwùjọ oníkàmọ́ gbọ́mọ ṣépè ńlọ́wà òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alayhi wa sallam sọ pé thalathu da'awatin mustajabat àwọn ìṣesí mẹ́ta kan bẹ bíyàn bá ibẹ̀ lọ́hùn téèyàn fi ṣe àdúrà Ọlọ́hun bá yóò gba àdúrà náà bíyàn bá ṣépè fún yàn à kò sí gàgá láàrin rẹ̀ àtọ́lọ́hùn èpè téèyàn bá iṣẹ́ lọ́gán òní wọn ó tètè fi òòlù ni wọn ó fi lù ú kọ́lọ́n kó ṣàánú kọ́mọ̀sí alẹ́ tó ṣe pé yóò di ẹrù yóò tún wá fi ọwọ́ ara rẹ̀ yóò fi tú ẹrù náà yóò fi tú palẹ̀. àwọn ìṣesí mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún èké nínú ẹ̀ ni pé àdúrà tí aláwẹ̀ tó bá ṣe àdúrà yìí ọlọ́run á máa tẹ́wọ́ gbà bó sì fìyàn ṣépè náà kò sí gàgà láàrin rẹ̀ àtọlọ́run ẹnì kejì mọ̀dúlóhùn ẹni tí a ń yàn ẹni tí a ń bò ẹni tí a ń fọwọ́ ọlá tí a fi gbá lójú bírò ẹni báyìí náà bóun náà bá ṣépè fẹ́ntọ́ yẹn jẹ ẹni tó bò sí kò sí gàgá láàrin rẹ̀ àtọ́lọ́hún bákan náà dùhán ò lè wá lè dè aláwọ̀ládì èpè tóbi tó bá gbé ọmọ rẹ̀ sẹ́ kò sí gàgá láàrin rẹ̀ àtọ́lọ́hún tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ àjẹ́ akẹnuró ẹ̀jẹ̀ akẹnu ara wa níjànú ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé waqulu linnasi husna ọ̀rọ̀ tó dáa ìní ẹ̀ máa sọ sáwọn èèyàn bẹ̀rẹ̀ látòrí ọmọ rẹ ìyàwó rẹ òbí rẹ ọ̀rọ̀ tó dáa oníkọ́ sọ sí wọn nǹkan aláwọ̀kọ́ nù nǹkan ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jẹ́ kọ́ ọmọ ọ̀ya ìyàkuyà láàrin àwùjọ òun náà ni kí bàbá àbíyá kọjá pé ọ̀nà tí ń gbà jíjẹ mímu ọ̀nà tọ́lọ́wọ́n bọ̀ ni àràámù ọ̀nà àràámù ó ní bàbá ló ti ń pèsè jíjẹ àti mímu fáwọn ọmọ rẹ̀ bàbá tí bá ń ṣe báwọn àwọn ọmọ rẹ̀ wọn lè ní ọjọ́ iwájú léyìí tí ó dáa torí pé ti ń ṣeun yóò wù lórí rẹ̀ bákan náà yóò wù lórí àwọn ọmọ. nínú hadith àrínú arba'ina nawawiya èyí tí bàbá wa Nawawi tí wọ́n kọ Ànábì sọ nípa arákùnrin kan arákùnrin tá a wí yìí ó ń bẹ lórí ìrìn àjò àṣàáṣà àgùbárọ̀ arákùnrin tá a wí yìí gbogbo ẹsẹ̀ rẹ̀ ńlọ ti kéruku gbogbo orun orí rẹ̀ pátápátá ńlọ ṣe yẹ́tu yẹ́tu yẹ́tu ọwọ́ ake pọ̀ lọ́hùn ṣùgbọ́n lọ́hùn ọba ọ̀dá lóhùn kí lẹ́sẹ̀ rẹ̀ òfin dá lóhùn. wa mat'amuhu haram aṣọ ètò ló ń wọ̀ sọ́rùn ọ̀nà haramu ńlọ ti kówó rẹ̀ jọ wa malbasuhu haram aṣọ tó wọ̀ sọ́rùn ọ̀nà haramu ló ti rí ntọ́njẹ síkànra rẹ̀ ọ̀nà haramu ńlọ ti rí i kódà nígbà tí ń bẹ ní kékeré wàgódì àbílẹ̀ haram nǹkan àràámù ni bàbá àtìyá rẹ̀ òní àfi tọ́ dàgbà fàánà yustajabu lahu ẹ̀ ń bá ṣe pé bọ́rọ̀ rẹ̀ ṣe rí ni bó o lẹ́sẹ̀ rò pé ọlọ́run ọbọ̀ dá lóhùn tọ́lọ́run bá ti yọ gba àdúrà rẹ̀ yẹn ni pé ẹ jẹ́ àkíyèsára àṣé ìdí abájọ ni nígbà tí sáàbì kan tó wá bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó nílò òjijì sọlọ́run bá ń bẹ lọ́hùn mo fẹ́ kí n jẹ́ kan ní àwọn tó ṣe pé bí wọ́n bá ṣe àdúrà ọlọ́run bá yóò sì máa tẹ́wọ́ gbà á anábì wa sọ fún mi pé ràn mí lọ́wọ́ lórí n tó béèrè fún un pẹ̀lú kó pé n tó máa jẹ n tí ó dáa ni ọ̀nà halal n ló ti máa rí owó ètò máa ná yálà síkùn ara rẹ tàbí ètò máa ná láwọn ọmọ rẹ lórí nǹkan lẹ́ẹ̀kejì nu lára máa ń jẹ́ kọ́ máa kọ́ ya ìyàkúyà láàrin àwùjọ. lára tó tún lè fà á alifakoro limokoyam alabaadilboyot òṣì àìní àìríjẹ àìrímu èyí tó ti pa bùdó sọ́pọ̀lọpọ̀ inú ilé ẹni pé tábàdé ọ̀pọ̀lọpọ̀ ilé lásìkò tá a wà yìí àti jẹ àti mu ọmọ di ọ̀ràn abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala àwọn tírú ẹ̀ ti bá ń ṣẹlẹ̀ sí ìdọ́lọ́wọ̀n bá lọ́ba tí máa ń pèsè fẹ́dà níbi tó lérò àti ibi tí ò lérò ọlọ́run bá ní pèsè fún wọn yẹn ni pé àwọn ilé kan ń bẹ tó ṣe pé àti jẹ àti mu àti ná àti lò ọ̀dọ́ràn irú ilé báyìí ọmọ tí wọn bá bí níbẹ̀ àánú ọlọ́run nírúfẹ́ ọmọ báwọn òní yóò fi yáre torí pé ọmọ tó jẹ́ ọmọdé tó jí láàárọ̀ tí ò rí káwọn òbí rẹ̀ kí wọ́n gbé oúnjẹ léná wọn ò sọ fún pé tọ̀ owó nì gbéke gbékúlà kọ́ lọ́ra tí ọ jẹ àwọn tí wọ́n jẹ aládùúgbò wọn àwọn tí ń se ń jẹ ó ti ń fimú rẹ̀ kó àwọn òórùn oúnjẹ àwọn tí wọn ò dáná oúnjẹ wọ́n ti fún ọmọ wọn lówó yóò máa wò pé irú ilé wo lòun wá yà sí yìí irú àwọn òbí wo làwọn òbí tòun yìí ó fẹ́ gbọ́ bùkátà kò tí ó fi gbọ́ ó fẹ́ ra nǹkan jẹ kò ó fẹ́ faṣọ sára kò sówó bàbá àtìyá rẹ̀ ọwọ́ oníẹ̀ńtẹ́ ní gbogbo ìgbà láì ṣe àní-àní irú ọmọ báyìí yóò fẹ́ wò pé bí lọ́ọ́ bá ṣe é gbé mọ́ àmọ́ gbé lálàá njúwọn ò ní wá nǹkan ṣe sọ́rọ̀ ara àwọn báyìí sóun ò ní jáde síta láti lọ wá jíjẹ àti mímu báyìí yóò máa wá síròrí rẹ̀ pé bọ̀dá kan tí mẹ ládùúgbò wa lásìkò kan báyìí èkó ló wà ní ń bẹ àbújá ló wà ìkànnà ń bẹ Port Harcourt ń lọ wa ah, ó yẹ kó náà wá jáde síta wàyí lórí jíjẹ àti mímu àwọn ẹni ibi wọ́n sì pọ̀ láwùjọ èèyàn mélòó ló jẹ́ èèyàn retí ń bẹ láwùjọ èèyàn wọn kò sí èèyàn máa ìdí nìyí tí àwọn ọ̀jọ̀gbọ́n fi sọ pé ikùn nìkan làwọn bá múlẹ̀ torí kò sí èèyàn máa èèyàn pọ̀ ṣùgbọ́n ẹni mélòó ní ń bẹ láàrin àwùjọ ọmọ yìí ó jáde nílé ìgbọ́ba dẹ́kọ̀ abẹ́ bíríìjì níbẹ̀ yóò ṣe alábàápàdé àwọn ẹni bú ń bẹ́ẹ̀ lónà ọba máa wà bú pẹ̀lú wọn bí ṣe ń já báàgì gbà bẹ́ẹ̀ ni yóò máa lọ́ wọn lápò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn wàtí tí ọ̀dà yóò wá di igi wọ́rọ́kọ́ tí ń da náírú yóò di ààrò wọ̀rọ̀kọ̀ èyí tí ń da ọbẹ̀ ẹ̀ nù láàrin àwùjọ yóò wá di ewu fún àwùjọ ẹ̀mí àwọn tí ń bẹ láwùjọ bẹ́ẹ̀ kò ní í balẹ̀ lórí ẹ̀mí ara wọn lórí dúkìá àti lórí ìjọmọlúàbí wọn kí ni tó fà á òṣìmọ́ni àṣé ìdí abájọ ni tó fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam anabi àmọ́ ṣíládùá wípé Allahumma inni a'udhu bika minal kufri wal faqri wa min adabil kọbiri wa adabi nar anabi àmà ṣe ní àdúrà gbàùn pétọ ìrẹ Ọlọ́run ọba o mo mà sádìọ Ọlọ́run wá là mí Ọlọ́run wá kó mi yọ n bi kófòrò badal iman ó ti ṣe mí ní mùsùlùmí gbogbo wa tí ń bá wù ìnira tí ọba dé bá mi tí ń fi ní ṣe ìsìláàmù mọ́ ma. wá là mí kó n bi kéèyàn ó di kèfèrí wá là níbi òsì Ọlọ́run bá má jẹ́ kí n tòsí á jẹ́ àmọ́ mi ọlọ́mọọmọ jẹ́ ọbọ̀ síbi tọ́ ha àsí ọ̀rọ̀ tánàbí sọ yìí àsọ̀rọ̀ ńlá tó nítumọ̀ ni yẹn ni wípé ẹni tó súnmọ́ kó tètè di kèfèrí jù lọ òun tí ò rí jẹ tí ò rí mu kọ́lọ́mọba kó sànù wa gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí irú ìṣesí báyìí ọlọ́run bá ní làwọn bá ní pèsè fún wọn torí pé ọlọ́run bá ní anta rozak ọba tí máa ń pèsè jíjẹ àti mímu fẹ́ dàá alágbára nìrí ọlọ́run bá ńlọ òṣìṣẹ́ kí wàá ní tí ó jẹ́ ojútùú àbí ọ̀nà àbáyọ sí abala tí olólùsìdé yìí ìkíní táìpẹ́ ìlú ètí ẹ̀ ti ń lo ṣẹ̀ríà Islam tí ẹ̀ ti ń lo òfin Ọlọ́run ni ó di ọ̀ranyàn fẹ́ntọ́ bá jẹ́ olórí ta'min subulul amel likulli muwatinin ó ti di ọ̀ranyàn fẹ́ntọ́ bá jẹ́ bí aláṣẹ nínú ìlú náà láti pèsè ojúpọ̀nà ẹsẹ̀ kan fáwọn tó ṣe pé wọn ò ní iṣẹ́ lọ́wọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ àyìntọ́ mọ̀rọ̀tàbátì ní ṣàríyà owó oṣù ó yẹ kí wọ́n ó pèsè rẹ̀ àtẹnitóní àtẹnitóní gbogbo ẹni tó bá ti lè níwèé ẹ̀rí lọ́wọ́ abẹ́ni tó bá ti lè jí ọmọ àlò ó yẹ kí wọ́n ṣètò bóò ni wọ́n ṣe máa fún wọn lówó oṣù nídàkọ́ńkọ́ tàbí ní gbangba tí kálukọ́ ọmọ bóò ni yóò ṣe máa gba owó rẹ̀ ilẹ̀ Libya wọ́n ń lo ọ̀nà yìí yẹn nígbà tí Kọ̀dáfì nígbà tí ọ̀nbẹ̀ǹbẹ̀ kìí kú ṣe wípé ìwà rẹ̀ kò tẹ́ wọn lọ́rùn kìí ṣe pé kò tọ́jú àwọn èèyàn tí ń bẹ nílùú ṣùgbọ́n ọwọ́ pé o ti pẹ́ lórí ipò jẹ́kẹ́lómìn náà ò ṣe díẹ̀ ọwọ́ ní tó díjà alẹ́ láàrin wọn àti ẹnu bíbẹ̀ ẹ̀ bá kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ò ní wọ́n ń ṣe kódà ó ní lẹ́mìí láti wá kọ́ àwọn sẹ́ńtàsì kan sí orílẹ̀-èdè wa Nàìjíríà níbí ṣùgbọ́n ikú ńlọ́jà níta mọ́ níta fẹ́ fàyọ̀ ni wípé tó bá ṣe pé ibi tí òṣì báyìí tó bá wà ilẹ̀ ìsìláàmù bá ní wọn ó wà bí wọn ó ṣe pèsè iṣẹ́ fẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ tàbí bí ọba sí àyè iṣẹ́ wọn ó ṣètò àwọn owó bó tiẹ̀ ṣòwò dákọ̀ mu wọn ó pèsè rẹ̀ fún àwọn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu yìí lóṣooṣù níbo wọn ó ti rówó yìí min baitil mal wọn máa mú nínú ilé dúkìá mùsùlùmí wọ́n máa ṣètò owó yìí lèkúlè àájízìn fúgbà àwọn tí wọ́n kágara àwọn tí wọn ò lè ṣiṣẹ́ mọ́ bákan náà àwọn tí wọ́n jẹ́ àìtàm àwọn ọmọ òrukàn wọ́n láti ṣètò bó ni wọ́n ṣe máa jẹ bó ni ìyàwó ṣe ní jẹ wọ́n àrọ́mìl àwọn tí wọ́n jẹ́ opó bó ni wọ́n ṣe máa róúnjẹ jẹ lásìkò wọ́n ṣètò rẹ̀ fún wọn wàṣíọ́ àwọn tí wọ́n ti di àgbàlagbà ìlọ́kùnrin ìlóbìnrin wọn ó ṣètò jíjẹ àti mímu fún wọn lọ́nà àrọ̀rùn lọ́nà àpọ́nlé eléyìí jẹ́ ọ̀nà àbáyọ fún òṣì kọ́lọ̀nkọ́mọ̀ta wá lọ́sí o lọ́nà tí máa jẹ́ kọ́ ọmọ ya kàràǹgbọ́nján láàrin àwùjọ alfarọ́gù lẹ́bi yàtàhákàmù fìlẹ̀ àtúfàl ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ọmọ ọmọ ọwọ́ wọn máa ń dilẹ̀ ní pàtàkì jùlọ nígbà tí wọ́n bá gbọ́ lé ìparí ọ̀sẹ̀ ìparí ọ̀sẹ̀ yìí níbo lọ̀pọ̀lọpọ̀ ọmọ níbo ni a ti ń lò ó ilé bọ́ọ̀lù ilé fíìmù ẹlòmíì fíìdì òní yóò ti lò gba àwọn àkókò tá a wí yìí àwọn Yorùbá ní ọwọ́ tó bá dilẹ̀ òun náà ni èso òní máa ń bẹ̀ ní sẹ́kísẹ́ ojú tó bá dilẹ̀ onírúurẹ́ òní máa ń sọ látàrí pé ọmọ kọ̀sẹ́nìyàn kan tí ó mójútó ó ti wà ní ọlùdé kọ̀lọ́jà kan tí ó kiri kò níbi iṣẹ́ kankan tí ó lọ yóò máa rìn káàkiri bí ṣe ń lọ lé fíìmù eléyìí ni ó lọ lé fíìmù tọ̀hún àwùjọ tá a tiẹ̀ wàá wà lásìkò yìí àfikún ló ń kọ́ sàánú wa ni gbogbo àwọn eré fíìmù oríṣiríṣi léè tí ẹ̀yẹ kọ́ máa gbọ́ gbogbo ẹ̀ ní ń bá ní tú sí Yorùbá ní ìsìn àwọn tí wọ́n ti wá ń ṣètò fíìmù yìí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu ọ̀rọ̀ tí ọ̀dà ni ọ̀rọ̀ amúgbó pátápátá so láti bẹ̀ àwọn máa kọ́ ní tí ọ̀dà wọ́n máa kọ́ sórí ẹ̀yin ẹ̀ wo ń tọ́ ṣẹlẹ̀ lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn nípa ọmọ kékeré tí ò ju ọmọ ọdún mẹ́rìndínlógún lọ ọlọ́ọ̀ká ìyá àgbàlagbà ìyá fifty two ọlọ́ọ̀ká málé ìkíní ọkọ̀ gbowó lọ́wọ́ ìyá yìí lẹ́yìn tó gbowó lọ́wọ́ ìyá yìí tán ọmọ tó ń bá ìyá yìí ọmọ ìbáláṣepọ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún níbo ló ti kẹ́kọ̀ọ́ yìí ìbáwọn òwòkú ò ti ń wò lórí tẹlifíṣàn iná lọ́fàá pé òun kàlẹ́ má kàkún ó kàlẹ́ má wò pé àwọn máa ń wò lórí fíìmù lórí lórí tẹlifíṣàn lórí fídíò jẹ́ kó wọ́n ti ẹ̀ practice rẹ̀ ná ẹ dákun ẹ jẹ́ á wá bó o ní àwọn ọmọ wa tí wọ́n bá wà less busy ẹ jẹ́ á gbìyànjú bó o láṣẹ fi àwọn nǹkan kan ká ìròjú bá wọn bí alápèjúwe ìrọ́tọ̀ ẹjẹ́ mùsùlùmí àwọn náfìlà kan lọ́ọ̀bà ṣètò ní léètì ọmọ yẹn ìrun kíkí bó la ṣe máa ń kí àwọn àsìkò tọwọ́ rẹ dilẹ̀ ẹ máa fi kọ́ lẹ́kọ̀ọ́ nípa bó la ṣe máa ń kírun àwọn késẹ̀tì ti ń sàlàyé nípa bóòlà ṣe é ṣẹ̀sìn bóòlà ṣe é wùwà bóòlù yẹn ṣe máa ń jẹ́ ọmọlúàbí irú àwọn késẹ̀ tó yẹ kí rẹ̀ bàbá tó yẹ kọ́ ra wálé òun lélẹ́ yìí ẹ dákun ẹ̀já bẹ̀rù ọlọ́run ọba àwọn ọmọ yìí àmánà ni wọ́n jẹ́ o ọlọ́run ọba Ta'ala yóò sì béèrè nípa àwọn ọmọ yìí lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa tó bá dijọ́ gbìndé àlùkìyàmà kí wàá ní tí ó jẹ́ ìdáhùn wa tàbádéwájú ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé àwọn onímọ̀ ṣègùn wọ́n já mọ̀ wípé àwọn ọmọ tí wọ́n bá jẹun tán kò sí ní tọ́ dáa jù lẹ́yìn tí wọ́n bá jẹun tán bí kí wọ́n ṣeré ṣùgbọ́n ìwọ̀nba ó ní nǹkan ńlọ́dùnmọ́ bẹ́rẹ̀ bá ti lè pọ̀ jù ìtumọ̀ ń pọ̀ mọ́ nílà àkáyé ni ìrẹ́tọ̀ wá jẹ́ òbí ó yẹ kó ní láìbírì kékeré kan lẹ́yìn tó ṣe pé àwọn ìwé oríṣiríṣi àwọn ọmọ rẹ ó bá wọn kọ ńbẹ̀ ó wọn kọ síbẹ̀ ìwé tí wọn ó ti lẹ́kọ̀ọ́ nípa bó ṣe é wùwà bó ṣe é ṣẹ̀sìn bó lèyàn sì lè bá àwọn èèyàn gbé pọ̀ bó la sì lè rí ojú rí ọlọ́run bó la sì lè bá àánú ọlọ́run báwo la sì lè bá pàdé irú àwọn nǹkan wọ̀nyí ó yẹ kó wà níbi láìbìrì rẹ ilé ìkàwé kékeré tó yẹ kó wà nínú ilé rẹ ojúṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ pé muru awladakum bisolati lisab'in ọmọ ọdún méje ní kẹ́ ẹ ti máa pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun kí ni tọ́fà ti rí bẹ́ẹ̀ ni pé àwọn tẹ̀rìbàwíyọ́nù wọ́n jámọ̀ pé tọ́mọ bá ti lè di ọmọ ọdún méje àwọn ìwà burúkú bíi mélòó kan yóò máa tọwọ́ ọmọ ṣẹlẹ̀ èkíní yóò fẹ́ máa parọ́ ẹlẹ́ẹ̀kejì yóò fẹ́ máa jalè lọ́mọdún méje àbúkù díẹ̀ kọ́ pọ́mọdún méje èyẹ́kẹ́ èbú kò ní wọ́n sí lẹ́nu àwọn ọ̀wà míì lè tí ọ̀dà tí ọ̀dà gbogbo ẹ̀ pátápátá ó ní ọmọ yìí ni ó máa gbìyànjú láti wù níwà tọ́ bọ́n bá ti á wá ń kírun tá a kọ́ lẹ́kọ̀ọ́ nípa bó la ṣe sàlùwàlá bó la ṣe kírun pẹ̀lú àánú ọlọ́run yóò yí padà sí dáadáa nínú ayé alukur'an ọlọ́run bá ní inna salata tanha anil fahshai wal munkar irun tá n bá ń kí yóò máa gba àwọn ìwà ìbàjẹ́ àwọn ìwà tọ́kàn kọ́ irun ó máa gbà á lọ́wọ́ ẹni tí bá ń kí tí wà yìí tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni pé àwa tá a jẹ́ òbí ẹ á gbìyànjú lórí bí a ṣe làkàkà lórí àwọn ọmọ wa àwọn àsìkò tó wọn ti ń dilẹ̀ ẹ jẹ́ àfi àwọn nǹkan kan ká dé àwọn ilé ẹ̀kọ́ tahfidh ó ti wà lásìkò tá a wà yìí ọjọ́ jimá ni wọ́n ti kọ́ ọ lọ ìrọ̀lẹ́ sunday ni wọ́n lọ gbà wọ́n wá sílé wọn náà fàwọn ọmọ rẹ fi wọ́n síbẹ̀ kó má jẹ́ pé ọ̀rọ̀ bọ́ọ̀lù nìkan ìní ọ̀kan máa kan ọmọ rẹ yẹn ni pé Islam lára ojútùú tó wá sílẹ̀ yìí ni wípé ká gbìyànjú lórí ká fi ẹ̀sìn ká ikọ́ ọmọ wa bọ́ọ̀ bá rómi tó fi ṣàlùwàlá sóò ní kírun bóò là á ṣe é kírun ó yẹ ká fi kọ́ ọmọ wa so irun náà bóò là á ṣe é kí ká fi kọ́ torí pẹ̀rù yìí yọgbà ntí ọ̀la yọgbà lọ́wọ́ ọmọ nígbà yìí ànibí sallallahu alaihi wasallam sọ nípa arábìnrin kan fún ànibí pẹ̀tọ̀ ẹni yìí a ìmọ̀ gbààwẹ̀ a sì máa yan náfìlà lọ́gànjọ́ òru ṣùgbọ́n tílẹ̀ bá mọ́ ìmọ̀ fẹ́ wọ́ anabi ní ṣe bẹ́ẹ̀ ni yan náfìlà lóru wọ́n ní bẹ́ẹ̀ ni ó sì ń kírun dáadáa wọ́n ní bẹ́ẹ̀ ni anabi ní tí ó gba tí ó da lọ́wọ́ rẹ̀ náà nù torí pé inna salata tanha anil fahshai wal munkar torí pé ìrun kíkí onímọ̀ ń gba tí ó da lọ́wọ́ ẹ̀dá kun ẹ̀já lámòjútó lórí àwọn ọmọ wa àwọn ọmọ wa ọlọ́run jẹ́ kí wọ́n ṣoríire yóò jẹ́ kí wọ́n ní àlùbáríkà nínú ìjókòó tí ó ń bọ̀ lágbára ọlọ́run ọba á tún máa tẹ̀síwájú si lórí àwọn nǹkan tí máa ń fà á tọ́mọ fi máa ń yan karùn-ún gbọ́njá láàrin àwùjọ ọlọ́njẹ́ ajẹ́rì wa ọmọ wa o rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lilmuttaqina imama allahumma inna nas'aluka al-huda wat-tuqa wal-afafa wal-ghina allahumma inna nas'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa 'amalan mutaqabbalan subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an ilaha illa ant أستغفرك وأتوب إليك